lórí bẹ́ẹ̀ náà lórí èmi là níyàn sí. kí ni dùn yín nínú kí ni pa yín lẹ́rìn o kò yẹ mi ní o bí ẹ bá lè lórí lórí ọ̀rọ̀ ìlú yìí ẹ rí kíkan ẹ ò rí adúrú ẹrù tí àwọn ìlú gbélé wa lórí ni ẹ ò rí wípé nǹkan ti bàjẹ́ jìnnà ni ṣé bíbẹ̀ lẹ wà ẹsẹ̀ à ń rẹ́rìn-ín. Ah bẹ́ẹ̀ káwọ́ lérí tí ẹ̀ e ń sunkún. tí tó bẹ́ẹ̀. Ah. Eh. ẹ tún fẹ́ máa bá ìjẹwùrú yín lọ. Ah, ah. yíyàn tá a tún yíyàn nítorí pé o lè ní mẹ́sàn-án o lè tọ̀ lórí àpáta ni. bí a ó ṣe jọ tún ilẹ̀ yìí ṣe ni kí ẹ máa lọ rò ó.